kí ló dé mo ní mi ò ṣe mọ́ àbí ṣọ́rọ̀ yóò wà ń bẹ̀ kí ló dé náà ó fẹ́ pa mí ni ìka ṣe títí títí títí látàlẹ́ àná tó ṣe tó fẹ́ pa mí tó fi lọ fi o tún dé o tún fẹ́ bẹ̀rẹ̀ sí jí mi ṣọ́rọ̀ yan ni má pa mí má ṣì mí kàn. kí ni. a mi ò wọlé ìjẹ̀bú ìjẹ̀bú mo ní mi ò wọlé tó fẹ́ pa mí ni out. ìjẹ̀bú ìjẹ̀bú ẹ ṣe sùúrù. n tó fẹ́ ṣe lọ́sàn-án gan yóò dáa bẹ́ẹ̀yìn ò kátọ̀ sí yọ abíàfin kí ló dé ọsán gan la wa. ẹ dà padà kì í tọ̀dọ̀ nu ẹ ẹ dà padà kì í tọ̀dọ̀ nu ẹ ṣé mo pè ẹ dá ẹ ṣe kò torí ẹ tì náà tí mo fọṣọ látàrọ ẹ jókòó sínú orun kẹ mo fọṣọ ẹ lè ṣe kẹ má sọ̀rọ̀ ṣé mo pè ẹ dáadáa ọṣì ó yà bù wákàtí wọlé ìjẹ̀bú mi ò wọlé ẹ̀ ìjẹ̀bú mi ò wọlé ìjẹ̀bú fi mí lẹ̀ ìjẹ̀bú mi mi ò wọlé sẹ́ mi ò ní wọlé o tó bá máa pa mi ló máa pa mi mi ò wọlé kọ̀ọ̀kan àní mi ò lọ sẹ́ wà láì mi ò ní wọlé jì mí ń bí ibi ló ti máa jì mí. mẹkùnrin ọ̀nà ọ̀fà ìjẹ̀bú mi ò wọlé o mi ò wọlé kọ̀ọ̀kan kí ló dé sọ̀rọ̀ ọ̀nà ni mo ní mi ò ṣe sẹ́ ìjẹ̀bú mi ò wọlé sẹ́. Ah. ìjẹ̀bú ojú òtí o ìjọ wọn ń pín tìjọ ààrẹ ní báni gbà fún yín kí ló dé wọn ní dótà bá máa dó níta àìdónúlé yìí tá a bá sì ń dónúlé àìdó ìjẹ̀bú bàbá hmm? bàbá hmm? bàbá hmm? ibi so àdètẹ́lù bọ̀ kò kí n list fún ọ̀rọ̀ rárá rárá nígbà tí màá sọ pé kó má máa nà pọ́nrán yín ní ìnàkúnà mọ́ kò kí n list talk to him. wá wá kọfí ọmọ gánà sẹ̀rísẹ́ sẹ̀rẹ̀ lẹ́yà yìí ọmọ Ghana tí èso ọmọ ìlú wa ò tó dá sọ̀rọ̀ yìí aláìlójú ti. ṣe bóun ni bàbá kan. ẹ jẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ kó má pa mí. ẹ sórí wọn bá lèyàn mọ̀ ọ́n sí mọ̀ sọ́gbọ́ wọ́n tó ti lọ láàárọ̀ tó tó dé lálẹ́ yìí ọmọ pé ara tá ń lò yìí í máa ń fàgbọ́ síbì kan ẹ jọ bàbá ẹ má bínú mo fowó àtọmọdé ẹ nínú ẹ jọ ẹmí rè ní aya mi o kódìyàn má sọ fún ohun ìbá mi tẹ̀lé lọ ládọ̀bálẹ̀ òní má lọ síbẹ̀ mo sanwó da orí o mo sanwó oṣù o owó ọ̀sẹ̀ owó ọdún dédé náà san o ọmọ rẹ dẹ̀ ń wo yìí kó sí méje mẹ́jọ rìn iṣẹ́ ẹ̀jẹ̀ kí n ṣe nítorí sọ dédé rún kó síwájú ẹ̀ èmi rè má látàn èmi rè má jẹ tán torí sọ fún agbára àtàṣe ọ̀dọ̀ mi rò wá ẹ jẹ́ kí n máa mú un torí sọ fún bó tó ń bá dàgbà náà mo yẹ yẹ yẹ yẹ ayọ ayọ ayọ ọmọ àgùntàn máa ṣe ẹ jẹ́ kí n ṣe máa ṣe bó jẹ́ mẹ́jọ ẹ jẹ́ kí n máa ṣe ah. mẹ́jọ ọ̀hún ẹ jẹ́ kí n máa ah. ṣe jẹ́ kí n mú kọ ní tayé rè kẹ́hìndé rè jẹ́ kí n máa mú. kò sí kò sí kankan tó máa parẹ́ ló máa kú tó bá máa kú ló máa kú bàbá. má lè rí iwájú mi sáwà yìí wò mí ntí ọkọ ẹni bá ń fẹ́ èyẹ gbọ́dọ̀ sí ohun tí ayẹni náà bá sì ń fẹ́ lọ́kọ gbọ́dọ̀ sí ntọ́kọ rẹ fẹ́ tíjẹ̀bú fẹ́ ẹ wò bàbá n wẹ sọ yẹ A fún ẹni ṣìlá ṣìlá pọkàn ẹ gbàdá ọmọ mi ẹ gbàdá ṣìlá pọkàn n bá mu àrùn bọ ṣìlá kù wọn kò ṣe sọ kó wa bá mi. yẹyẹ mo bẹ ẹ bò tí wọn lò ń gbọ́. bàbá ẹ wò ń torí Ọlọ́run ẹbí mi bá mi ẹ bá mi bẹ èmi ò lè ṣe méje yẹn ṣe rí kó tó parí méjìlá kan. sori fèyí èmi ò rẹ kó jẹ ó rẹ rí bí mo fẹ́ mo rí pé mo rí pé gbogbo ohun tí fi ń jẹ obìnrin Ọlọ́run tó fún mi gbàgbé pé níwájú ọlọ́run bù ẹ́ lẹ́yìn ọlọ́run bù ẹ́. ẹ kí ló wáyé tó wá ṣe bẹ́ẹ̀ tó ní problem. fẹsà sórí iṣẹ́ tí mo ṣe kò ah. yí sí i náà sórí kárò lè sísè nǹkan tó sọ fún wa ní medical before our wedding wọn tọkùnrin bá ti ń pẹ́ jù fún un o máa ní àwọn infection about sex I'm two I'm trying my best Number three ṣé gbọ́ fẹ́ ṣá ojú mi dáadáa sórí ọlọ́run fún ẹni bíi fèsì máa wọ́n tẹ́ máa fẹ́rẹ̀ táyà tí mi ń ṣe wàhálà yẹn mú enjoy it, kí wọ́n lè enjoy mi tí when you lù ẹ́ nílò fún ìlú sí i kì í ṣara time. àbẹ̀rẹ̀ táìmù yẹn wà á ti ṣá. ọkọ mi ọlá lomi be lomi me omi òjò lomi nílò kàtá mi ò complain sórí fòyìnfìyẹ́lẹ̀ sórí ètò kù filẹ̀. ní sùúrù fẹ́yìn ní sùúrù. kíni kíni mi ní sùúrù fọ kíni fún kíni. ọ̀rọ̀ àpariwo sáwà rẹ̀ kọjá tó náà ó. ọkọ mi ni ẹ ikú tó bá wù mí ò lè ṣe. fẹ́yìn ní sùúrù a máa ṣe àgbọ̀ tuntun ní option kejì ṣé a lè fi mílẹ̀ sí times table bá ṣe fi ọ̀rọ̀ oúnjẹ wá sí times table sọ pé nígbà tí màá dé eh, military eh, school mine ó ní báyìí fún wa pé oúnjẹ báyìí gbọ́dọ̀ kò jẹ ṣùgbọ́n rẹ̀ pé òun fọ́ọ̀lù ẹ̀ kò yẹ. timetable sí kí ni. sí ọ̀rọ̀ tá à ń sọ yìí. ọ̀rọ̀ tá à ń sọ yìí. ọ̀dà. no tá ṣe ní monday mm-hmm. káfí tuesday and wednesday night ṣe ní thursday ṣorí friday saturday sunday káfí yẹn náà ah. ó tún di monday. Ah, ọ̀la ó dẹ̀ náà ní problem wàláì ó problem problem wà fún ẹ. ah wàhálà oní problem oní problem o mo dẹ̀ ṣe wà ọmọ kékeré ara mi ni mí yóò sí o lè kó bá mi torí jẹ́jẹ́ mi ni mo jókòó tó ló fẹ́ fẹ́ mi dábì lóhùn gbogbo ẹ̀ tó sọ mi gbàgbọ́ ọ̀yà ẹ̀ dábì lóhùn dábì lóhùn dábì lóhùn. Eh? April fool. April fool bí kí ni. April fool. torí ìṣara torí àwọn ọ̀dẹ́ kan ọmọ ọ̀hún ẹ̀ ìyá ajá ni o ìyá ajá ni ọ̀hún èmi bá gbé kan mi ìbàdí àrùn oríbọlágún ẹni ọlá fèyí sára. mo kú wà lára mi yá. ìbọn o ṣàkíyèsí ọ̀rọ̀ o lákìyèsí ó dẹ̀ ebèrè ẹ̀ kò jẹ́ ẹ̀kọ́ lákìyèsí ìwọ wojú mi ni torí ti tiẹ̀ pé alẹ́ yìí bẹ́ẹ̀ bá ní ọba jẹ́ hmm. bẹ́ẹ̀ tún ní ọba wò bẹ́ẹ̀ dà ní ọba rú bẹ́ẹ̀ tí náà bọ̀ ní ọba dábọ́ àwọn ìdòwò yìí ọ̀la àwọn àmì pé túpè túpè wọn hmm. lábúrò kan àmẹ́ka rọ o ṣàríyẹ sáwọn ohun tiẹ̀ mm. sórí ìwọ máa ṣẹlẹ̀ mm. torí tiẹ̀ ìdáfẹ́ náà. o gbòòrò gbòòrò o gbọ́. o ń gbọ́ mind òun yẹn gan-an. ẹ̀rọ mm. ṣèbí ndomi oúnjẹ kù nínú kíṣì. tàbá ṣe ìtàn wà lọ jẹun. Ah. jẹun pa mọ́. ìrọ̀lọ́ ah, ok eh, ìyá lọ pa ṣé náà ló fẹ́ pa kí ló ń tó tún fẹ́ pa wọ́n ṣe kọ́ mi ní báràkì ah. ah, military woman kan ló kọ́ mi. ẹ eh, military woman. iyo sorry. ayé rẹ ayé rẹ ayé rẹ eh, garrett commander wa ah. máa gbọ́ garrett commander wa lórí mi ní two weeks ago. má fi àfẹ́tọ́ mi dùn lọ paná lọ paná kó já lọ kó já dáhùn dáhùn. fèyí fèyí. dáhùn. fèyí dáhùn jàre. tọ́bi wúra. o gẹ́ta ó yẹ yẹ yẹ dáhùn. Ah! Ah! I kill ah! myself. Mi ò lè para mi Yes, I'm a military man, I'm a soldier man. Ṣé gbọ́, àtàrọ̀ máa dúró akẹ́ báyìí ni. Àwọ̀ àròdúró yẹn. Màtó wá dálẹ̀ ẹ̀jẹ̀ orí àti bóyísàlẹ̀. Màtó wá gbìyànjú bàbá. Sometimes máa ń ṣe two rounds. Sometimes máa rí pé agbára gbé mò ń ṣe ẹ̀mẹ́ta. Wọ́n á fi sí òkè, jẹ́ ká fi sí time stable. Fine, Monday ká fi tuesday and wednesday lẹ̀ ká tó di thursday so we can do whatever we want to do ká tó see another monday only no every day drugs refugee. fi ṣe ó sọ no no. kí ló ń sọ gan ọjọ́ mélòó ló ń gbélé ọjọ́ mélòó ló ń gbélé ọ̀rọ̀ wọn ló ń sọ tó dùn lẹ́nu ẹ ẹ bàbá yìí náà kúkú mọ̀ ìní Sambisa Florence ọ̀la Enugu ọ̀la Kafanja tó bá lọ lóṣù méjì ṣó tó bá tún wà lé kó má no no no ọmọ kékeré mi ni no no no baba ẹ wí ṣe rí tá o dùn ṣá o ṣe mistake ẹ ẹ kọ ọmọ náà yes mistake mo ṣe ni pé military woman bi kiri lọ́ọ̀kì fẹ́ as a military man ẹ wo bí ordinary bloody civilian But it's so mi But tí will lọ sí Sambisa forest nígbà mo dé ọ̀sẹ̀ kan ló fi tì mí mọ́lé bàbá ẹ̀ kan nọ́tìsì mi mo ti dé ẹ̀kúnlé mo gbà wọlé mo lọ́wọ́ wí kiri lẹ́yìn lẹ́yìn pé mo fẹ́ lọ tọ̀ ọmọ ẹ̀ tọ́ílẹ̀tì ní ọmọbìnrin fi tì mí mọ́lé fọ́sẹ̀ kan ó ní iṣẹ́ tí mi ò ṣe fóṣù mẹ́ta mo ṣe fọ́sẹ̀ kan now Enugu tí wọ́n pariwo sọ̀rọ̀ Enugu àti Nasarawa Enugu àti mọ̀nà Enugu tí máa dàtẹ̀ Enugu how many days ni mo lò pẹ̀lú ẹ̀ five days bàbá ìgbà padà wọ́n fẹ́ràn ti Nasarawa àbùkù just five days bàbá nígbà tó máa di the second day and a half ẹbí mo land hospital kí ni mo ní wọ́n ní mo ní typhoid so why now alẹ́ yìí sìn mo dé àbá àjọ jẹun ni ẹ first round mo ti lọ second round mo ti lọ ó ní third round mo ní jẹ́ ká fi sí ọ̀la. gbàgbàgbàgbàdùn sọ gbẹdùn lọ bàbá ẹtí báyìí tó bá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ fátáfátáfátá á ní á ah, ọkùnrin tán bàbá ẹ wo bó ṣe rí bẹ́ẹ̀ lọ wípé ọkùnrin dá babalá west sí ni bẹ́ẹ̀ ni bàbá bàbá jẹ́ ṣàlàyé ẹjọ́ jọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ wojú ẹ o torí inú bí mi gidigidi kan sí ẹ ah! eh, orí mi o bàbá ẹjọ́ ṣàlàyé ẹ wo bó ṣe wà yẹn ó kàn rí nọ̀ṣọ̀nọ̀ṣọ̀ bí mo ṣe sọ west ni ó ń lójú ẹ̀ mẹ́ta lọ ìyẹn kọ́ ló dùn mí o ẹ̀mẹ́ta yẹn kọ́ ló dùn mí o ẹ̀mẹ́ta kọ́ ló dùn mí o ẹ̀mẹ́ta tá à ń sọ yìí kò ju five minutes lọ nítorí bó ṣe wà one minute in ni. no no no baba baba jẹ ẹ gbẹsọ àmì tán baba mi máa ṣe rè tó máa ṣe rè àwọn gbẹgbẹgbẹgbẹgbẹ kò ní ọmọ kò dẹnu kọlẹ̀ ẹ wo ọmọ ọmọ kékeré ara mi dẹ ni mi irú ọmọ ni mo fẹ́ bá baba bẹ́ẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n aláwọ̀ military man wọ́n máa gbébọn wálé. ẹ wọ́n fẹ́ pa mí ni. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sìn hmm. ẹ ti hot mi kọjá bó ṣe jẹ ṣe mọ ṣe rí any any how person any point dey kú nílé kárí gbébọn wálé but ìyẹn kọ́ ni issue ṣe rí in a eh, military law wọ́n ọjọ́ kó yọ àgbọ̀dọ̀ gbà kíyàn parọ́ mọ́ wa wey case law sójà ṣe rí ọ̀rọ̀ tó sọ yẹn ah yasade you are a big liar. baba Ṣadé. ṣe rí bóyá sọ ìrọ́pọ̀ mẹ́ sherry first round mi is one minute thirty second mi o jiyàn o yá lóòótọ́ sherry the second round yẹn mi rẹ̀ parí bàbá ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ọlọ́run ẹ wò ilé mi ọlọ́run two minutes twenty two seconds ni tó bá rí i pé ó bá tó ní kò tó òun kò tẹ̀ òun lọ́rùn a ní jẹ́ kó òun gbé báyìí kí o òun fẹ́ sọ àwọn di òjìǹdo ẹ̀ṣàká o barista o wàásù o màlẹ́niyà tó bá tún yá àánú àtúnṣe mi lọ́mọbìnrin yìí àánú àṣe mi ṣẹwárí yẹn mi ní pa irọ́ inú parọ́ mo ń lo four minutes gẹ́gẹ́ kò dín kò lè ó wá ní five minutes why why yẹsàrẹ́ why. ẹ jẹ́ kó di wá pé ẹ jẹ́ kó di wá pé mo kẹ́ni ọkọ mo kẹ́ni ìkejì níbi àgùntàn tí ń sunkún àléyìn bẹ́ẹ̀ ni mọ̀dún di tí ò fi di tí ẹ̀ bù báyìí ìwọ ń sọ pé wọn ò kàn ọ̀rọ̀ yìí náà mọ parí fún jẹ̀bú àti ìyàwó ẹ̀ náà ìyàwó ń sọ pé ọkọ ń kàn ń jùjùjù wọ́n ní wọn ò kàn ṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀kadì láyé gbìyànjú kó lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ oníkábọ̀ kí àgbo ọ̀pẹ́yìn ọ̀pá wájú kì í gbàngbàn tó bá gbé e fún ẹ̀tọ́ tí ẹni kọ́kàn lòrọ̀ kọkùn ọlọ́sàn tó bá tún dalẹ̀ kó tó kàn ọ́ ànàmọ́ o ọ̀wá ni o fọkùnrin bá ń kanlẹ̀kùn jù tọwọ́ wọn bá kákò rọ pa rọsẹ̀ ní túmọ̀ sí. bàbá mo ti kì í fún ọlọ́run ló mi ibi tó yìn sí mo ti kì í fún ọlọ́run ló mọ tó yìn sí ẹ gbà mí ẹ rà ọ̀rọ̀ yìí wá dàbí olórin kan ó ní ẹ̀tọ́ mi ni àyà mi máa fi dùn mí o ẹ̀tọ́ mi ni ọkọ mi máa ń fi dùn mí o ẹ̀tọ́ mi ni. bàbá ẹ̀mí àwòtí. ọ̀yà wọ́n wọ́n wọ́n wọ́n gbà. mo lọ àní mo lọ tì.